الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. نعم أقول الله سبحانه وتعالى tí ó yọ̀ǹda fún ìmì àti ẹ̀yìn láti kírun tààrọ̀ ilé jọmọ ọlọ́run kò gbà ní ìbára ní àárọ̀ yìí lágbára ọlọ́run á wò kan ní ṣókí tó ní ń ṣe pẹ̀lú àkídà ìyẹn ìgbàgbọ́ àwọn mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àbí ká sọ pé mùsùlùmí lónìí tí wọ́n kùnà tàbí tí wọ́n Islam ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú Islam òun náà ni ìfẹ́ ìnífẹ̀ẹ́ láti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìnífẹ̀ẹ́ láti mọ nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ bóyá tó fẹ́ ṣẹlẹ̀ lónìí tàbí lọ́la tàbí níjọ́ wájú àwọn Yorùbá nínú àkídà àkídà ni ìgbàgbọ́ wọn wọ́n bá bí ọmọ tuntun wọ́n fẹ́ máa ń wò pé báwo ni ọjọ́ iwájú ọmọ náà yóò ṣe rí tí wọ́n bá bí ọmọ tuntun wọ́n fẹ́ wò pé báwo ni ọjọ́ iwájú ọmọ náà yóò ṣe ṣe kí ni yóò ṣe rí wọ́n wà wò kíní kan tá à ń pè ní ẹsẹ̀ ń ẹsẹ̀ ń ọmọ tí wọ́n fẹ́ wo ẹsẹ̀ ń ọmọ yẹn ifá ni wọ́n dà ó ìkín ni wọ́n sì lóhun ìsábà lọ pẹ̀lú wọ́n wá wò pé ọmọ yìí o lọ́jọ́ iwájú báyìí báyìí báyìí ní báyìí báyìí ní lẹ́sìn rẹ̀ lò ní tó fi jẹ́ pé irú iṣẹ́ báyìí wọ́n lè sọ pé iṣẹ́ báyìí ló wáyé wá ṣe o ọmọ báyìí báyìí báyìí ní nínú ẹ̀ náà tí ọmọ kan bá ń sunkún ó ṣe à ń sunkún jù wọ́n lè ká ah, òjò lọ́mọ yìí o tí wọ́n bá lọ wò ó wọ́n lè sọ pé kí wọ́n máa fi àdá kí wọ́n máa fi ṣeré lọ́dọ̀ ẹ̀ lọ́kùnrin yìí òjò ọlẹ oríṣiríṣi ni wọn máa ń sọ ẹlòmíín bá dìde jì wọn lè wò tí wọn lè sọ pé kó lọ máa tọrọ bára yẹn pé kó lọ máa ṣàgbé káàkiri àti oríṣiríṣi oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni ẹlòmíín tí ó bá ń ṣe òwò tó bá rí pé òwò tó ń ṣe yí òwò àwọn ẹgbẹ́ òun kọ́lé wọn ralẹ̀ tòun àwọn tó ń mú wọ́ṣẹ́ yóò lọ wò kí ló fà á irú àwọn nǹkan bá wọn yìí nínú ìṣẹ̀lẹ̀ Islam kò mú ẹgbẹ́ bá fẹ́ dáwọ́lé nǹkan náà wọ́n tún lọ wò jẹ́ wò tí wọ́n bá fẹ́ níyàwó tàbí tí wọ́n bá fẹ́ bímọ ẹ rí i pé àwọn òbí wa nígbà náà wọ́n mọ̀ ń béèrè tí wọ́n bá fẹ́ níyàwó wọ́n lè sọ pé béèrè orúkọ ìyá ẹ̀ tàbí béèrè orúkọ bàbá ẹ̀ tóbìnrin bá fẹ́ fi ọkọ kí lórúkọ bàbá ọkọ yẹn òní béèrè orúkọ tiẹ̀ o lórúkọ wọn fẹ́ lọ yẹ̀ wò nìyẹn pé ṣe é ó bá mu àbí kò bá gbogbo àwọn nǹkan wọ̀nyí haram ní nínú ìṣẹ̀lẹ̀ Islam tàǹkì ní ìwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló dẹ̀ jókòó sí di ló jókòó sí di ká mọ ẹyẹ nǹkan wò débi pé ọ̀pọ̀lọpọ̀ àsàlátù tó wà gan àwọn tí wọ́n ń ṣe àsàlátù fún àwọn obìnrin alásàlátù yẹn á tún máa lọ wọ́n tún máa lọ ọ̀dọ̀ àwọn àfáà fún àyẹ̀wò èyí tó bá jẹ́ tó ń tajà nínú wọn pàápàá jùlọ nígbà tí àwọn èèyàn máa ń tráfù dáadáa irú ìlú wa yìí kó bì lọ sí kẹfì kó lọ sí Kánò kó lọ sí Maiduguri kó ọ̀gẹ̀dẹ̀ lọ wọn á wọn lọ wò pé ṣé òun fẹ́ tráfù lọ́la ṣé kò ń lọ sọ́nà dà sọ́nà dà ìní wọn lè sọ pé ọ̀nà dà ṣùgbọ́n kó sì tutù ìní wọn kiri ẹnìkan rí tó jẹ́ pé obì ló ń dààmú lọ́bẹ̀ ọmọ ajá òun ni àfààyàn mo máa fààyàn gan fún rẹ̀ náà mo máa fààyàn mo mọ obìnrin mo mọ ẹni tí ó fẹ́ kó ọjà lọ ni mo kàn déédéé bá mọ́ṣáláṣí ẹgbẹ́ mọ́ṣáláṣí ni wọ́n ti fi ń ṣètùtù yẹn ọmọ ajá ni wọ́n lò yẹn wọ́n bọ̀ gún fún nìyẹn o so ó lè ta kọ́nà lè dá àtòríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àfáàní mi jẹ́ mọ̀ kó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ojú tèmi fún mọ́ wò gbà bàbá ìkò fi tó kàn pẹ̀lú gbogbo ọlọ́run kò ṣàánú gbogbo àwọn nǹkan wọ̀nyí aburú mi ọlọ́run ti sọ fún wa nù Qur'an inna Allaha indahu ilmu as-sa'ah wa yunazzilu al-ghayth wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksibu ghadan wa ma tadri nafsun bi ayyi ìmọ̀jọ́ wò láyé fẹ́ parẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló wà òun lòun rọ òjò bàbá àwọn kan tó máa mú òjò lọ́lọ́ ní irọ́ ni wọ́n mú òun lòun máa ń rọ òjò òun lòun mọ tó wà nù oyún mo ti sọ̀rọ̀ rí ìgbà tó ti pẹ́ òun tẹ́nìkan lọ ń béèrè ní lọ́yìn platform ó ń justify ká mọ iye tẹfani àwọn afá tó ń tẹ yẹpẹ gbogbo ẹ̀yẹn ó lọ wọ oníṣèlú àwọn dókítà ìwà àwọn muslim lọ sọ́dọ̀ dókítà wọ́n dẹ̀ máa ń ṣe àyẹ̀wò tá ń pè ní medical eh, ah, laboratory investigation wọ́n ní ṣùgbọ́n wọ́n náà ń gbé ẹ̀jẹ̀ wọ́n ń wò ó pé ó tiẹ̀ tó ń wo kíní kan tó ń pè stethoscope ló máa fi ń wo mímí èèyàn ọkàn bó ṣe ń iye ìgbà tó ń ṣe pìpìpì láàrin ìṣẹ́jú kan torí ọkàn nínú ẹ̀kọ́ ó ní iye ìgbà tó máa ń dùn tó máa tó máa máa bá wa ti ẹ̀jẹ̀ lọ sí káàkiri ara àti ọmọ tó wà nínú oyún àbí obìnrin ọmọ tó wà ní ọlẹ̀ ẹ̀gbọ́n máa ń gbé kinní kan sí láti fi wò bóyá asibiti ẹ̀ ó ń gbọ́ nǹkan wọ̀nyẹn náà nǹkan kan náà ní pẹ̀lú àwọn tó ń yẹlẹ̀wọ́ ẹ̀kọ́ ni ó dá lóhùn pẹ̀lú èsì tí ó kún kẹ́kẹ́ ó sì pa ẹnu rẹ̀ mọ́ kò lè sọ nǹkan kan àwọn wọ̀nyí àwọn àfá wọ̀nyí wọ́n máa fi ń tú àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa fi ń tú wọn jẹ pé ìdí kankan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bákan mú abala kan ọ̀bẹ́yọ kan nínú ẹ̀ lónìí òun ni tá bá fẹ́ gbé ìgbésẹ̀ kan pé a fẹ́ lọ́kọ àbí a fẹ́ láya àbá fẹ́ dáwọ́ lé nǹkan kan bóyá ó wò a fẹ́ dáwọ́ lé bóyá ń fẹ́ máa ta oúnjẹ ó fẹ́ máa ṣe tà tàbí ó fẹ́ máa ta nǹkan tẹ́nu oúnjẹ ò ní ṣe tútù gẹ́gẹ́ bí ẹ̀wà ìrẹsì èlùbọ́ àti àbí ó fẹ́ máa tàtẹ àbí ó ṣàfẹ́ dáwọ́lé nǹkan kan kì í ṣe ọ̀dọ̀ babaláwo lèèyàn máa gbà lọ tàbí ọ̀dọ̀ àwọn àfáà lèèyàn ó gbà lọ ìtí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi abala àtàlélẹ́yìn náà àwọn nǹkan tá a sọ yẹn tó kọ́ wa ní ká ṣe nípa ń pè ní al-istikhara istikhara ìmọ̀ wá ìtọ́sọ́nà lọ́dọ̀ ẹlẹ́dà ti ṣe Allah subhanahu wa ta'ala tí ẹ bá ti pinnu láti ṣe nǹkan tí ò tí ì ṣe ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó kọ́ wa ni pé kó nítọ̀hún yan náfìlà ara ká méjì àsìkò wo ni ó yan náà àsìkò tó bá rọ̀ ọ́ lọ́rùn tí ò bá ti bọ́ sí àsìkò tá a ṣe náfìlà yíyàn léèwọ̀ àwọn àsìkò mẹ́ta àkọ́kọ́ nígbà tó ń tó ń yọ lọ́wọ́ gangan èèwọ̀ ni a lè yan náfìlà nígbà náà ẹlẹ́ẹ̀kejì nígbà tí kan àtàrí gangan tí ò tí yẹ tàrí yẹn èèwọ̀ ni ẹlẹ́ẹ̀kẹta nígbà tí òòrùn wọ̀ gangan a lè àsìkò yòókù kò bá àjẹ́ òru kì bá àjẹ́ àárọ̀ fúlàní rákà méjì la máa kà ní rákà alákọ̀ọ́kọ́ rákà súra tó fàtíà súra èyí yòówù tó bá rọ̀ wá lọ́rùn nínú kùránù ó lè má jò dìde súra ó àyà mo ètò rọ̀yàn lọ́rùn téèyàn mọ̀ máa kà kí kódà kò má jẹ́ súrà kan rògbò ti yé wa lẹ́yìn tí a bá ti kírun yẹn tán tá a ṣe tashahud táwọn ọba wa ńlẹ̀ yorùbá máa ń pè látàáyà tá a bá ti ṣe tashahud yẹn tán ànábì wa kọ́ wa ládùúgbò àtà sọ ibẹ̀ wa fún àwa tí a ti máa ń tá a máa ká ìwé kan wá tá à ń pè ní hisnul muslim hisnul ó di ìṣọ́ muslim fún mùsùlùmí wọ́n ti tú sédé òyìnbó ní abẹ́ àkórí citadel of the believers ìkan wà tá à ń pè ní fortification of the muslims èyí ò gbajúmọ̀ nítorí pé kò ní tá à ń pè ní transliteration fún àwọn tí ò bá mọ harafi lárúbáwá ṣùgbọ́n citadel yẹn of the believers òun ní transliteration yẹn ni àwọn harafi òyìnbó abd wọ́n fi kọ nǹkan bíi lábá tí wọ́n bá pè sí wa lẹ́nu á lè mọ̀ ká ní ọba rẹ̀ náà wà òun wọ́n tún sí àdúrà odi ìṣọ́ mùsùlùmí ànábì níbi ẹ̀ bá sálámù tán sálámù tán tó sọ pé allahumma inni astakhiruka bi ilmika wastaqdiruka bi qudratika واسألك من فضلك العظيم فإنك تعلم ولا أعلم وتقدر ولا أقدر وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبات أمري فاقدره لي ويغفره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم رديني به bá a ṣe kàrí ní àádọ́rí bẹ́ẹ̀ mọ́ kí èèyàn náà mọ́ ẹlòmíì lè mọ́ kí ó kó mọ́ mọ́ èmi náà tí mo ká ìmú jókòó jì láti hà mí ó dàbí àdúrà tá a mọ̀ ń ṣe ìrántí ọlọ́run tá à ń ṣe tá a bá fẹ́ rìnrìn àjò tẹ́lẹ̀ èmi náà máa mú sítádẹ̀ dání ní mo fi ta láti iṣẹ́ gbéra nu mọ́tò máa ṣì máa kà á níjọ́ tí bá wá gbàgbé ẹ̀sìn ilé àbí báwo ń kọ́ tí mo wá lọ jókòó tì á allah akbar allah akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى من العمل ما ترضى اللهم هون علينا سفر هذا واطوي عنا بعده اللهم إنا نعوذ بك من وفاء السفر وكعبة المنظر وسوء المنقلة المال والهل اللهم أنت صاحب في السفر والخليفة في المال والهل ماما ما كاتم سلام آه gbogbo ṣe gùn tó kò pé ó ṣẹ́jú kan gbogbo àwa tá a lọ sí skul kò láwọn nǹkan tá a hán ká tó gba oyè tá a gbà kódà secondary school school start ó ju kínní yẹn lọ ó jù lọ dáadáa àwọn fọ́múlà oríṣiríṣiríṣiríṣi kọ́lọ́n kò ṣàánú wa lèkó tó wá bá wa dùn nígan là ń rántí ojú mọ̀ ń gbìyànjú láti sọ pé èèyàn ó jókòó tì tí èèyàn bá wá ha náà yóò mọ̀wé ìdání yóò kà kì í ṣe wọ̀ olùkọ́ tí ìtumọ̀ rẹ̀ ní àlọ́hùnmọ̀ ìrẹ̀ ọlọ́run ìní àṣàkí ìrùkàbẹ̀ ìlmìkà mò ń wá ìtọ́sọ́nà rẹ pẹ̀lú ìmọ̀ rẹ wàtàkùdírùkà bìkùdìrọ́tìkà mò ń wá ìpèbùbù rẹ pẹ̀lú kádàrá pẹ̀lú agbára rẹ wàsálùkà mi fọ́tìlìkà làwọn àbí mò ń béèrè nínú ọlá rẹ èyí tó tóbi jùlọ fàyínàkà tààlà wàlà àlà torí pé ìwọ ló ń èmi ò mọ nǹkan kan ìnàkà takbiru wàlà akbiru ìwọ ló lágbára èmi ò lágbára wa ta'lam wàlà a'lam olùmọ̀niwọ̀ èmi ò mọ̀ nǹkan kan wa anta allamu al-ghuyub ìrẹ́ ní olùmọ̀ gbogbo tí ó pamọ́ pátápátá allahumma ìrẹ́ ọlọ́run in kunta ta'lam tó bá yí pé o mọ̀ wípé anna hadha al nǹkan tí mo fẹ́ dáwọ́lé yìí ó sọ nǹkan náà kí n máa tààrẹ sí i tútù àtẹ̀wọ̀ nǹkan tó fẹ́ dáwọ́lé kí n lọ bẹ̀rẹ̀ oko kòkó ní ìkọ̀lé tàbí níbi kan kí n dákọ rẹ̀ á dalẹ̀ amúrọ̀ pé kí n máa lọ sí Èkó kí n lọ wáṣẹ́ ẹ̀mọ̀ oríṣiríṣi nǹkan báyìí kọ́yìn òye kí n fẹ́ lágbájá yẹn dárúkọ. kọ́yìn yìí ìyẹn pé isi bẹ́ẹ̀ bá fẹ́ nìyí sọ̀rọ̀ ìyàwó tẹ́lẹ̀ ní wọ́n máa ń rò pọ̀ ọ̀rọ̀ ìyàwó ni máa padà sọ nínú oríire ni ó jẹ́ fún mi fi di ní nínú mi wà máa ń ṣí àti ìṣẹ̀yìn mi wà á amúrí àti gbẹ̀yìn ọ̀rọ̀ mi fàkìlérè rẹ̀ fún mi kọ́ jẹ́ kó tó thumma bariki li fi lẹ́yìn náà fi àlùbáríkà sí i fún mi. wà á ń kóńtà tá àìlẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ wípé àna àbàlẹ̀ àmúrọ̀ alámọ̀rí yìí ní mo fẹ́ dáwọ́lé ṣáàrùn ní aburú ni fún mi tàbí orí ibú ni fi bí ní nínú ẹ̀sìn mi wà máa áṣì àti ìṣẹ̀mí mi wà á kì bá ti àmúrí àti gbẹ̀yìn ọ̀rọ̀ mi fásitìkù ánì gbé nǹkan náà kúrò níwájú gbé jìnnà sí mi wà fífìní ánì èmi gangan gbé mi jìnnà sí nǹkan náà wà kò dé òrùlé ìyàlẹ̀ xeyọrọ wà bá ń kádàrà òòrè mi àìsàn kánà fún mi níbikíbi tó rí yẹn bá wà ọdún kò mi fún màrọ bí níbi lẹ́yìn náà yọnu sí fún mi ìtumọ̀ rẹ̀ rí alábìwá sọ yìí pé sallallahu alaihi wa alihi wa sallam náà nàdìmà kò lè kábàámọ̀. man istakhara wastashara aw kama qala ànábìrin kò ní kábàámọ̀ gbogbo ẹni tó bá wá ìtọ́sọ́nà tọ́lọ́run tó sì gbàmọ̀ràn lórí ọ̀rọ̀ rẹ̀ ní tí a fẹ́ ṣe yẹn yóò ti béèrè lọ́wọ́ àwọn tó nímọ̀ nípa ẹ̀ ẹjọ́ mo fẹ́ lọ sí oko ute fún àpẹẹrẹ táwọn àtàwà lórí àrùn ìkàrẹ́ ní táwọn ń lọ sí àwọn oko ute wọn mo fẹ́ lọ gbin kòkó ńbẹ̀ mo ti gbọ́ tẹ́nìkan sọ rí bí mo rántí báyìí tó ní pé kòkó máa ń dá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá tó bí ọdún mélòó kan kòkó yẹn ò ní dá mọ́ wọn máa kú bóyá òkúta wà ń sàdọ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ mi ò mọ àwọn kan gbọ́ tẹ́nìkan sọ rí mi o ẹ̀yin tẹ́ ń lọ bẹ̀ lọ̀rọ̀ yẹn mi ò mọ kàn mọ́ wá bí àpẹẹrẹ àmọ́ mo gbọ́ tẹ́nìyẹn ń fọ́ ẹmu dasan pé tó bá fẹ́ lọ bẹ̀ ó máa fi sọ́kàn yìí pé tó bá ti di iye ọdún báyìí kòkó ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí máa kú bóyá wàá tún lọ gbẹ̀mí ẹmu wọn á ti sọ fún un òun fẹ́ bẹ̀rẹ̀ owó igi àwọn alágbèédá àwọn òpùrọ́ àtàwọn jìbìtì pọ̀ nínú iṣẹ́ igi o igi gígé àti lílà tó bá kówó fẹ́ lò ní òní rí mọ́ nǹkan kan oríṣiríṣi tó bá wà nù gbó pẹ̀lú insecurity ó pàdé àwọn kidnapper ń bẹ̀ o àìsọ fáwọn èèyàn pẹ̀lú wọn o wọ́n lè ràn ọ́ ní pure water òkú kan mú oríṣiríṣi wàá gbàmọ̀ràn ẹ̀mí ẹ̀ ò gbèrú àwọn nǹkan bẹ́ẹ̀ wá sí òròpó ti wa òun fẹ́ ti ṣe alápàtà òun fẹ́ máa pẹran ta òun lówó kan lọ́wọ́ à wọ́n lù pípa tó àwọn wọléwọlé báyìí báyìí báyìí mo kàn mú àpẹẹrẹ wa ni tàbí òun fẹ́ kàwé iṣẹ́ wo ló mọ̀ jù ṣé fífíìsì ni kẹ́mísì ni bàọ́lọ́jì áàtì ni àbí kìíní kan kọ́ọ̀sì báyìí ló lè ṣe wà á lẹ́yìn náà tó fi dé orí pé a fẹ́ ṣe kọ́ọ̀sì ó fẹ́ ṣe jam mẹ́sìn ló fẹ́ rí ló fẹ́ ṣe jam gba kẹ́mísì ló fẹ́ ṣe nǹkan wà á ṣe é ṣe kọ́rọ̀ náà sí kò burú kò burú láti tó bá ṣe tó bẹ́ẹ̀ bá ti wá ṣe yẹn àmẹ́rù lẹ́yìn ò ní kábàámọ̀ lé lórí kí wàá ní ẹlòmíràn ní èyí ò lálà rárá ìyẹn ni mo fẹ́ ṣàlàyé pé àwọn nǹkan tí wọ́n sọ nípa ètò ọ̀rọ̀ tí ò ní bẹ́ẹ̀ àwọn kan bá ìpín tí yẹn bá ti ṣe yóò lálà mọ̀lẹ́kà kan wàá sọ fún pé lọ máa ṣe tàbí kó sọ pé má ṣe kò sí yẹn ànábì ò sọ bẹ́ẹ̀ fún wa àwọn míín tó bá ti lálà tó bá ti rí funfun ọ̀nà dá nìyẹn o tó bá rí dúdú ọ̀nà kò dá o tàbí tó bá rí ìjò ọ̀nà dá o tó bá ti rí kìnìún ọ̀nà kò dáa oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ ìyẹn kò rí bẹ́ẹ̀ èèyàn ò lọ bẹ̀rẹ̀ sí dáwọ́lé kan tó bá bọ́ sí sí ìbàdàn bọ́ sí ẹlẹ́ẹ̀kejì òun ní pé wọn kì í bá èèyàn ṣe àwọn àfáà tí wọ́n ń tẹ yẹ̀pẹ̀ yẹn tí wọ́n ń tẹlẹ̀ tí wọ́n yẹ nǹkan wò yẹn wọ́n bá rí páálí ìṣúná lèèyàn wọn ní sọ bá àwọn ò wọ́n ti mọ̀ pé ẹni yìí ti ń gbọ́ wà sí pé káyẹ̀ nǹkan wò lọ́dọ̀ àwọn oníyẹ̀mí wo babaláwo àtàwọn àfáà yẹn kankan náà làwọn babaláwo àtàwọn àfáà tó ń yẹlẹ̀ wo kankan ifá náà ní méjèèjì ni wọ́n jọ ń dà ok so tí wọ́n bá ti rí pé ẹni yìí ti ń gbọ́ wà sí sínú wọn ni àbẹ̀ ẹni ṣe é sí ara sí ẹ padà wá irọ́ ló ń pa ìyẹ̀pẹ̀ ní ìlọ́ọ̀tẹ̀ tó bá ti wá dé yóò sọ fún ọ nǹkan báyìí báyìí báyìí báyìí ẹlòmíà ni kódà bá mi dá tí ara ló bá mi ṣe wọn kì í báyàn ṣe ìwọ ló ṣe fún rẹ gẹ́gẹ́ bí wọn ṣe báyàn kí ọ lòpótíyé ẹlòmíà ń fún yàn ní nǹkan ẹgbà mú dání lọlé nígbà tó bá délé ibi tó fi sí òní rí kíní yẹn ń bẹ̀ mọ́ àwọn ìdẹ̀nu ti wá mú ìwà padà lọ́sẹ̀ kí lẹ rí wọn ní nǹkan yẹn òun ò rí ibi tó fi sí mọ́ àwọn ẹlẹ́bọ ni wọ̀nyẹn lòpótíyé tàbí tó bá ń béèrè aṣọ yẹn àbáṣọ bàbá ẹ̀ àbáṣọ ọ̀yẹ́ àbí kíní kan àjẹ̀mú ló ń lò yìí olùkọ́jẹ́ nínú ẹ̀ náà ni àwọn èèyàn rò pé tí wọ́n bá fi sí ara lẹ́ẹ̀kan ó ti tó pé èèyàn ò lè ṣe mọ́ lẹ́yìn èèyàn lè ṣe ju ẹ̀ẹ̀kan lọ èèyàn lè ṣe ju ẹ̀ẹ̀kan lọ ebi yẹn ti rí ni kọ́ lóun kí ó ràn wá lọ́wọ́ ó ṣe pàtàkì fún àwọn mùsùlùmí láti nímọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí àìnímọ̀ nípa ẹ̀ òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa máa dààmú dààbò òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn sọ wá di oúnjẹ ìtumọ̀ ọ̀rọ̀ wa ń fi ń dáadáa láti kan ìtumọ̀ ọ̀rọ̀ wa kọ́ ni wípé ká ṣe dáadáa fáwọn tó jẹ́ àfa nípa àánú ẹ̀rí ní ẹ̀sìn wa àwọn èèyàn máa ń bí ní nǹkan ṣùgbọ́n sàárà ànábì kì í gbà kí lágbà lérò pẹ̀lú sàárà kì í ṣe sàárà tó di àwọn Ìlọrin yẹn o gbòdòdó sàárà nínú èdè Ìlọrin méjì ló tú sí ó tú sí ètùtù sàárà sàárà ya sí yàn wọ́n lè sọ pé kó lọ fi ìrèké wọ́n sọ ohun tó lò gangan ìrèké kó lọ kó gbé kéékèèké fáwọn ọmọdé wọ́n sọ pé iyọ̀ wọ́n lè sọ pé àgbọn wọ́n lè sọ ìyẹn kọ́là ń sọ sàrà kejì ni sọ́dákọ̀ rẹ̀ àtinúwá ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà sàrà tó máa ń tú sí nìyẹn wọ́n lọ pé kó lọ kó ọkà bàbà kó lọ fọn sílẹ̀ àbí yọ̀ tàbí kó lọ fáwọn oníbàárà tó bá ti débẹ̀ òmíì wọ́n lè sọ pé kó o pẹran wọ́n lè tún fún ọ májẹ̀mú pé o gbọ́dọ̀ yọ owó ẹran yẹn tó bá ti débẹ̀ yìí tí wọ́n bá ti pè é ẹlẹ́ran kan sọ fún bí táwọn bá ti ráhùn tó fẹ́ wá rẹ̀ ran àwọn ti mọ̀ fáwọn ilé ìfẹ́ ṣe sàárà ni àwọn kan gbowó ńlá lè ẹran tó yẹ kí wọ́n tà ní bíi one hundred and fifty thousand wọ́n ní three fifty wọ́n ti àwọn pé má jẹ́ oṣù ti sọ fún pé kò gbọ́dọ̀ ná tó bá lọ náà tó bá débẹ̀ àwọn tó bá jẹ́ babaláwo gidi àwọn àfáà tó dé ìjìnà nínú kìnìún wọ́n gbọ̀n wọ́n ní kò wọ́n ní rárá wọn lẹ̀ sí náà èṣù ó ti wá sọ fún wọn àǹjànú yẹn tó tó bẹ̀ wọ́n tó sọ fún wọn pé tí wọ́n á lò nìyẹn yóò ti sọ pé ó nà dáadáa àwọn nǹkan burúkú nìwọ̀nyẹn kì í ṣe sàráàrù yẹn kọ́ làwọn sọ ìtọrẹ àánú àti ẹ̀bùn àtọ́ pé kí wọ́n fa àwọn àfa o ṣùgbọ́n tá à ń sọ gangan ni pé ẹbọ káfà sọ pé ẹ lọ mú àkókò adìẹ wá tàbí pẹ́pẹ́yẹ kí ni wọ́n tún máa sábà béèrè àgùntàn ewúrẹ́ tẹ́yìn ẹ̀ gbagba kíní ẹyẹlé funfun ẹlẹyẹlé dúdú àti gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń sọ adìẹ òpìtì ẹnìkan adìẹ kan wà tí wọ́n pè lópìtì ó tún yàtọ̀ sáṣà àkùkọ ọlọ́dún mẹ́ta àti gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ lò wọ́n yẹn àwọn yẹn ètùtù lẹ́fẹ́ lọ ṣe èṣù lẹ́fẹ́ bẹ̀ lọ́wọ́ yẹn àjẹmú lẹ́fẹ́ pè yẹn má jẹ̀mú ẹ̀ nìyẹn tó ọlọ́run kò ṣe àmì wa ó yàtọ̀ sí ìwòsàn tí wọ́n sọ pé a fẹ́ lo egbòogi báyìí egbòogi báyìí fún àìsàn báyìí a fẹ́ papọ̀ ìyẹn ọ̀tọ̀ o ṣé ọlọ́run kò ràn wá lọ́wọ́ ṣé n ta istikhara ká mọ̀ ká lè bọ́ nínú à ń yẹ nǹkan wò wípé ká yẹ nǹkan wò ó gbé yẹn kúrò ní Islam anabi sallallahu alaihi wa alihi wa sọ pé man ata arufan aw ka'inan wa saddaqa bima qala faqad kafara bima unzila ala Muhammadin ẹni tó bá lọ bá adágbígbá tàbí ẹni tó yẹ nǹkan wò kan ó wá gba nǹkan tó sọ gbọ́ ànábì ló ti ṣe àìgbàgbọ́ sí nǹkan tó lọ́wọ́ ọba àlekè ọlá fi ránà bí kí ọlọ́run fi ránà bí kò ní alukur'an bí ẹ bá ti ṣe àìgbàgbọ́ ní alukur'an kí ló ń tọ̀ kékeré ọlọ́run ṣàánú wa nínú àdéhùn ni ànábì ni ẹni tó bá lọ yẹ nǹkan wò kò wá gba ntẹ́nì yẹn sọ gbọ́ torí yéésù ó lọ yẹ nǹkan wò hmm? ó di bíi ogójì ọjọ́ olọ́lọ́wọ́ fi ní gba ẹ̀rọ orí tó lọ yẹ nǹkan wò ó lọ yẹ nǹkan wò forty days lọ́lọ́wọ́ fi ní gba àwọn ènìyàn kò lè gbọ́dọ̀ mọ́ kì kò gbọ́dọ̀ mọ́ ìdíje ni wọ́n kì tó tí ò bá kì yóò di kèfé tó bá dẹ̀ ń kí ọlọ́wọ́ ní gbà ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tí wọ́n ní kó máa fa apẹ̀rẹ̀ pọ́n mi lọ́ọ́ máa fi apẹ̀rẹ̀ pọ́n mi wá títí tí kòkó ó fi kú àbí ó kàn máa lọ lódìdí ọjọ́ méje ló fi pọn mi sùn tó ọlọ́run ṣàánú ààbọ̀ ọ̀tẹ̀ wo yẹn ni tàbí kí wọ́n ní kó máa ẹni tó ṣiṣẹ́ tí ò ní gba kí lórúkọ ẹni jẹ́ kò ní gba owó ọ̀yà kankan ọlọ́run ṣàánú wa a ní ìbéèrè kan lórí ọ̀rọ̀ ara kò gùn wọ́n ní tí mo mọ̀ pé ó gùn. Thank ẹ gbọ́ àkọ́kọ́ ni tẹ̀sán tó ṣe mo mọ̀ fógún mi ò mọ̀ fógún kò gùn ẹni bèrè ẹni ti béèrè béèrè sí ẹni tí mo mọ̀ fógún mi ò mọ̀ fógún kò gùn ìdí tó fi mo ti gbọ́ béèrè yín ẹ jẹ́ kí n fọ̀ èsì tèmi ni pé ẹni tí mo mọ̀ fógún mi ò mọ̀ fógún torí náà béèrè yín ni ìdí mo mọ̀ fógún mi ò mọ̀ fógún kò gùn lọ́dọ̀ tèmi àwọn tó gùn lọ́dọ̀ wọn wọ́n rò wípé ó gùn nítorí pé wọn ò wọn ò bá sábà kí wọ́n máa ka àwọn nǹkan àkàr àwọn kakuran kò sí nínú ìṣesí wọn tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ orin tí ẹlòmíì bá bẹ̀rẹ̀ orin bàrísà báyìí tí rẹ́kọ́ọ̀dù fi bẹ̀rẹ̀ tó fi parí yóò kà sílẹ̀ pẹ̀lú ẹ̀. ẹlòmíì ò dẹ̀ lè kọ idaji ìlà kò lè kọ sáǹsà kan nù rìn bàrísà yorùbá náà dẹ̀ lòun nítorí fà ni pé ẹni yẹn máa ń gbọ́ orin yẹn ní gbogbo ìgbà ó ti gba sábà yìí ó wà yéésù yìí ó mọ lára kó máa gbọ́ òun ló jẹ́ kó lọ́rùn láti kọ tí èèyàn bá máa gbọ́ gbogbo ìgbà nǹkan yẹn ní òní lọ́rùn yé tó tẹ́ bá jẹ́ tó bá ti máa ń fetí sí ìtẹ́lẹ̀ ń kà yìí ẹ ti lò bí ọdún kan ẹ ti kà parí yes ìdí ni pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lè máa lọ kà bá ti lọ fásitì láti tá a fà ń kọ yín ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó sì wà ní ọdún jẹ́ fifty two méjìléní àádọ́ta àwọn míì dẹ̀ wà fẹ́ pàjẹ́ mi ẹ̀ lè sọ pé ẹ fẹ́ lọ kí ẹnìkan mi ìyẹn ọmọ rẹ̀ bímọ ẹ fẹ́ lọ kí ẹ pàjẹ́ ńbẹ̀ náà Sunday tó ń lówàké tó ń bẹ̀rẹ̀ rẹ̀ ní máa ń ṣe òrò pé tí wọ́n bá ti kọ yín lásà láti bẹ̀yìn wọ́n máa bá yín rìkọ́dù ẹ̀ sí fóònù ọwọ́ yín èèyàn kà sí inú fóònù yẹn ẹni tó ní bí small phone náà tó ní memory card ó máa ṣe àwọn pàlànsà yẹn òun lẹ́wàá máa gbọ́n gbogbo gbàǹdì tẹ bá jókòó sí àsìkò tẹ rí tẹ kàn jókòó kò sí tẹ̀ ń ṣe ẹ̀ máa play tẹ bá fẹ́ sùn lálẹ́ ẹ̀ máa gbọ́ tó bá yá subconscious mind ẹ ní mọ̀ pé kí nìyẹn ti dúró gan ẹ lè gbọ́ kọjá oṣù mẹ́ta ó pẹ́ ju oṣù mẹ́fà lágbọ̀ tó gbọ́ yóò dúró tẹ bá ń gbọ́ ní àgbọ̀ tó gbọ́ lọ nínú tó fi dàbẹ̀ ń kó ogun nìyẹn ìbéèrè bí mo ní mo jókòó tì í náà tí bá ní mo jókòó tì nǹkan mo mà jókòó tì gidi mà ní tí màá máa kà á tí màá tún máa wò ó màá tún ṣí màá tún kà á màá tún wò ó màá tún kà á màá tún wò ó màá tún kà á màá tún wò ó. títítítítítí lẹ́yìn tí mo tún á tán ti má tún ń ṣe nígbà míì tún ń ṣe torí pé ẹni tí ò bá máa travel gbogbo ìgbà ó ṣeé ṣe kó gbàgbé so mi ò bá àmọ́ travel má tún máa kà má tún máa kà má tún máa kà má tún máa kà títí ló fi mọ́ èèyàn lára tó ti yé wa nìsín ṣé rí gbogbo ìgbà tẹ wá ha tẹ̀ ń ṣe ìgbìyànjú yẹn lẹ́ẹ̀mọ̀ gbà láńdá ìdí ni pé ẹ̀ ń ṣe ìgbìyànjú láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ ẹ̀ ń ṣe ìgbìyànjú láti lò àṣẹ ọlọ́run ọba láti tẹ̀lé ṣèṣì tíwẹ́ẹ̀tì máa mọ gba aládàá pẹ̀lú ṣe ìgbìyànjú láti kọ́ ẹ̀ wẹ́ẹ́ lọ lo mẹ́tọ́ọ̀dù ṣèṣì ẹni mú fóònù yín wá mo lè bá yín ka àdúrà yẹn gan ṣèṣì torí bí wọ́n bá fẹ́ kí wọ́n bá yàn ká náà tó mọ̀ ká dáadáa tí èèyàn kàkàkù kà sí ni kéèyàn tó fún ìṣèlú tó náà ti sọ pé ká tí ó lọ pé kì sí tàbí tó pé kù sí náà tó ń ṣe pàtàkì so ẹni tí ó kà dáadáa yẹn oṣù ìgbà tí ó tún fara balẹ̀ kan tó lọ́n kó o ṣàánú wa. so ìbéèrè yìí kẹta tí mo wá fẹ́ ṣàlàyé ni pé ibi téèyàn wá mọ̀ dé yẹn téèyàn lè mọ̀ ká délẹ̀ bẹ́ẹ̀ ni ẹ kà débi tẹ̀ ẹ̀ mọ̀ dé torí gbọ́dọ̀ wọn bá sọ pé tako láàmú sọtọ́ tún ìtagbára yín mọ̀ nìyẹn ẹ kà délẹ̀ èmi wá bá yín fi kún pé ẹ lọ wá wí muslim muslim yẹn.

ọlọ́run ìrọ̀rùn ní kí o ṣe fún wa mọ́ ní wa lára o wájú alẹ́ mú ọ̀rọ̀ náà sáànà yẹ̀sìrà alámọ̀ríwájú ọmọ jásí rọrùn yóò mọ̀ jásí bẹ̀rà wàá sin ákìbá tánà fílẹ̀ òmùrè kò lé ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa ọlọ́run jẹ́ kó mọ̀ jásí dáadáa wàá kìkì ìmọ̀ náà olúwa ìgbàgbọ́ wa ṣe nígbàgbọ́ òdodo wàá fà dàrọ̀jà àtìnà ṣàgbéga fún wa lọ́dọ̀ ara rẹ̀ wàá sàbẹ̀tì fún wa ní ìdúró ṣinṣin nínú ẹ̀sìn wa وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة اللهم لا wá níbi ìdójútì ilé ayé àti ìjẹniyà òjò كيامة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته